bá mú báyìí yóò mọ já ní fàkà yóò mọ fà ní tìkìn yóò mọ fà ní fàkà. wọ́n náà fẹ́ẹ́ sọ fi pàkàpàkàpàkà lẹ̀ ah àṣejù tí ẹ̀gán ti pọ̀jù irọ́ ó lè jẹ́rọ gan ló ń pa ah síbò ló ló sọ̀rọ̀ sọ̀rọ̀ wá ní kémi lọ fẹ́ jìyà. ọ̀rọ̀ mi ló mo fẹ́ sọ tí wọ́n máa parọ́. ó ti yé mi ó ti yé mi gbà náà. àríṣe ó lọ o. mi ò lọ o. àríṣe ó lọ o. ah ṣé dandan ni. àríṣe mo náà lọ o. Mufuli má lọ lùràlùyà bá mi lùràlùjò lóní fẹ́rẹ́ ń jogi ah, ah. níwọ̀n níwọ̀n ni ó èwo ló ń jẹ yìí. níwọ̀n níwọ̀n ni ó. ọ̀gẹ̀dẹ̀ eh, ọ̀gẹ̀dẹ̀ kùsàsì tó lè jáde ń tiẹ̀ ah, ah. ọ̀gẹ̀dẹ̀ ló ń jẹ báyìí. abẹ́wà gbà mí ẹ dákun kí ni nǹkan tó tún lè nú ọ̀gẹ̀dẹ̀ ọ̀gẹ̀dẹ̀ lásán mọ̀ ọ̀gẹ̀dẹ̀ ah, ọ̀gẹ̀dẹ̀ mọ̀ ń jáde abẹ́wà gbà mí. èmi náà ti rí bẹ́ẹ̀ ó kọ ọmọ náà ní mọ́ ru ọmọ ilẹ̀ mọ̀ jáde mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ̀ jẹ́ mọ jẹ mi. èmi mi náà ni mo rí mọ jẹ. àwa máa lóko yẹn. àwa máa lo ọmọ mọ̀dáràn. Coming soon on Yorubawood.